وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي تقف ولوابا لك الحمد حمدا طيبا أنت أهل له على كل حال يشمل السر والجهر Ọ̀tẹ́lẹ̀ Hamudu Hamudan. Ọlọ́run ni ọba tí ó jẹ́ sí pé ó lẹ́tọ̀ọ́ ká dúpẹ́ fún, ó dẹ̀ ní kápá àti lè gbọ́pẹ́ wa. Ọ̀tẹ́lẹ̀ Hamudu Hamudan. Ó dẹ̀ di dandan fọ́wà pàápàá láti pé ká máa dúpẹ́ fọ́lọ́run ọba. Ọpẹ́ tá a dá ọpẹ́ tó wá láti inú wa ni ọ. Wọ́n ló jẹ lẹ́tọ̀ọ́ sí rẹ̀ ọlọ́run ọba wa o. Wàhálà kò lè hálẹ̀ yẹ́ sí mọ̀ lóòrùn. السر والجهر على كل حال يشمل السر والجهر gbogbo kọndíṣàn yóò káwà láyé àrípọ̀rọ̀ wa tọ́pẹ́ náà níṣẹ́ ṣìbá fàní kan ló fún wa láti dá wa léèyàn àwọn oríṣiríṣi ló tún ṣe fún wa náà lábẹ́ ìjì èèyàn wa yìí àdúpẹ́ fún Ọlọ́run bá sí tí gbogbo nǹkan bá ti ẹ̀jẹ́ pé wọ́n bá kó ti ẹ̀ ṣe wá lẹ́ni tó mọ̀ ẹ́ lọ́lọ́run tá a dẹ̀ ń sin ẹ̀ yìí àgbogbo rere tó kù náà ó tẹ̀lé lè e lẹ́yìn ni. lọ́kẹ́lẹ́ àmúdù màòsùlà bìgẹ̀rì ní àyàtì wà ń ta ìláyè máa hàkó àmà àhàrọ̀ ilé ìta ń dá lọ́pẹ́ yìí. màwùsù láwọn bí kẹrin ní àyà sí. à ń kọ́ náà ti rẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀nà tó gbà fi ṣoore fún wa ni ọ̀ pẹ́ tí ò lópin ni ọ̀. àmúdùn màwùsù láwọn bí kẹrin ní àyà sí. àná tí ọ̀rọ̀ àwọn ẹni rè síwájú tán níbí yàn ọpẹ́ náà là ń dá lónìí. wọ́n ta ìlànà máa ṣàkó àmà àṣàrọ̀ wọ́n ta ìlànà máa ṣàkó àmà àṣàrọ̀. ìwọ náà báyìí náà ló dẹ̀ sí pé kí a sìn ẹ́ ìwọ náà ló lẹ́tọ̀ọ́ sí pé ká tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ìwọ náà ló lẹ́tọ̀ọ́ sí pé ká wá ìyọ́nú rẹ̀ ìwọ náà ló lẹ́tọ̀ọ́ sí pé ká wá lẹ́ni tó máa là kúrò níbi ìyà ń jọ gbọ́dọ̀ kíyàmá wọ́n náà ló lẹ́tọ̀ sí wípé ká dúpẹ́ fún gbogbo tó ní ṣe pẹ̀lú gbogbo àwọn ẹ̀tọ́ yìí ìwọ nìkan lọ́ba tó ní ọ awátọrọ àlékún ọlá rẹ̀ fún ànábà muhammad sallallahu alaihi wasallama àbí ọlọ́run àlékún yọ́nú rẹ̀ kò wá ṣe fún àwọn sàhábà àwọn ẹni rí àwọn ẹni ẹ̀ṣà bẹ́ẹ̀ náà la ń bẹ ọlọ́run fún àwa àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ wa àti gbogbo ẹni tọ́lọ́n di ìpè àwọn náà tá ń pè síbẹ̀ náà ọlọ́mọ sọ wá di òpòrọ́ má já dìdà kó dà ayé lè pẹ́ lóríṣiríṣi nǹkan ṣùgbọ́n kí ni ìwọ kí lè mi ẹ̀já ká dúró ti tọ́lọ́hún ká dúró ti tòjíṣẹ́ rẹ̀ ká dúró tẹ̀sìn wa tọ́lọ̀n torí ẹ̀dá wa síbí ká má jẹ́ kí nǹkan míì tá ń ṣe nínú ayé yìí ká má jẹ́ kó ṣàkóbá fún tọ́lọ̀n torí ẹ̀dá wa síbí tá wà yìí a tẹ̀síwájú lónìí níbi tá a bá tafsir wa dé ní àná nínú Suratu Fatir àbí ọlọ́run fún àwọn tí ọlọ́run fi ṣerùgbọ̀ wé tí ó kọ́lọ̀ bá ṣàrékún dáadáa rẹ̀ fún wa ibi tí dínà náà ni ibi tí a tún ti ń tẹ̀síwájú lónìí. wọ́lá ọmọ yẹsẹ̀ wilbur haron ni ha dá àjẹbọ̀ fúra tó ń ta àyẹ̀bọ̀ ìdárabùhù wà á dá ní ọjà dé. wà ní kúlẹ̀ tàkùlù náà làhámà tọ́rí já. وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون àlàyé ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bá bọ̀ lánàá bí tí Ọlọ́run bá ti ń ṣàkàwé fún wa tó ti tún fi àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wérọ̀ tó ti ń ṣe àfihàn sáwẹ̀ dé èèyàn láyé ń fa àwọn kankan hàn wá nínú tó ń dá láti lè fi máa mọ títóbi ọlọ́run nínú àwọn nǹkan náà tó jẹ́ nǹkan ìmà òun ni àwọn ibùdó ńlá méjì kan odò àti odò ọ̀sà ní omi òkun omi okun àti omi ọ̀sà ọlọ́run bá jẹ́ àmà yìí pé kan omi ẹlọ́sìn شارب شرابه وهذا ملح وهذا ملح حجاج alátàlàyé kan tó ń jẹ́ ordinary omi lẹ́nu tí ò ní fìlì tẹ́sì nǹkan mí inú ẹ̀jú omi lọ ẹlẹ́ẹ̀kejì òun wà fìlì tẹ́sì yọ nínú ẹ̀ tó bá bọ̀ ń sẹ́nu mílíọ̀nù ní ọjà jì ẹfún ara àwọn mọ́tò omi tó bá ti pẹ́ lórí omi lórí ọ̀sà

تأكلون لحما طريا àwọn ọba ní láti inú ìkíní kejì yẹn láti inú àti omi òkun o àti omi ọ̀sá o nínú méjèèjì tẹ́. tàkóló nàlá hàmà ń tọrin yá. ló ń fi ẹja tó yá pé jíjẹ rẹ̀ báyìí tẹ́ iná bá ti rí àti gígé rẹ̀ kalẹ̀ ẹran ni òun. ṣùgbọ́n ìyá máa rúkọ na fi fún alákàwé lánàá tó bá ti ẹ̀mọ́ gbogbo wọ́n náà ṣáà mọ̀ wéèn o ma àbòbò tán o ma bó ń ṣe rí àwọn kan mí náà kún inú omi tí ẹ́ pé tó bá rí wọn wà á rò wípé sórí rẹ̀ làwọn ilé ìdẹ́ ń gbé ṣá. wọ́tá sọ́kùnrin jù náà ìyá tán tàlíbà zù náà àwọn tó beyond the expectation wa tó beyond the imagination wa ó kúnnú omi tọ́lọ̀ ń dá síbẹ̀ mélòó làwá rí ìwọ́rò kó rí lẹ̀lẹ̀ arákún arákún omi náà ọlá ní bákan náà ń bẹ nínú omi ẹ̀ náà àwọn omi yìí àwọn tẹ́ fi ń ṣẹ̀ṣọ́ sára tẹ́ ń wọ̀ láwọn ìmí bá dàbí àwọn bàbá pè ní òfófó olókun gbogbo ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan yẹn tó yẹ pé inú ilẹ̀ inú omi ni wọ́n ti ń wà wọ́n jáde táwọn èèyàn dẹ̀ ń padà ń kàn fáti wọn fi ṣe oríṣiríṣi àwọn nǹkan fi ń ṣe design ìlẹ̀kẹ̀ táwọn obìnrin ń lò sọ́rùn ìtàn ń lò sọ́wọ́ ìtàn ń lò sáwọn àyè kan lára káàkiri ìtàn ń lò sétí àtóríṣìíríṣìí tó fi ń dìsáì ilé inú nínú omi lọ́dí ń wà wọ́n jáde. ọ̀nà ìlìyàtà ìsàlbàṣù náà. ọlọ́run ilẹ̀ ń wà wọn nǹkan yìí náà sára ṣe bẹ́ẹ̀ náà rí wọn ẹlòmí rò pé yẹ̀pẹ̀ nìkan ló wà nínú omi àtomi rárá o iyẹ̀pẹ̀ nìkan kẹ̀ àwọn nǹkan oríṣìíríṣìí nǹkan ìwúlò tí wọ́n ń wọ́n níye tó yẹ pé inú omi làwọn kan ti ń wà táwọn dẹ̀ fi tara bẹ́ẹ̀ di billionaires trillionaires látara tí wọ́n wà láti inú omi iyẹ̀pẹ̀ ní kọ́kọ́ o ibi tó ju tèmi àti ẹdẹ́ náà wà rò pé yẹ̀pẹ̀ àtẹja iyẹ̀pẹ̀ àtẹja rárá o àwọn nǹkan iyẹ̀pẹ̀ àtẹja àtomi àwọn nǹkan táwọn ò ṣẹ̀mí yàtọ̀ sí bẹ́jà ṣe ń ṣẹ̀mí bẹ́ẹ̀ náà ṣe ń ṣẹ̀mí bẹ́ẹ̀ àwọn nǹkan mìíràn

máa fún ká sórí omi tí wọ́n náà máa wò wọ́n tó bá wà nínú nǹkan wọ́n máa wò mí lọ́ọ̀kan báyìí tó bá wà létí odò wọ́n máa wò àwọn ṣípù ńláńlá tí kì í ṣẹgbẹ́ létèmi àti ẹgbẹ́nu rẹ̀ wọ́n máa wá ìmájì pé irú àwọn ọkọ̀ ojú omi ńláńláńláńláńláńlá yìí báwo làwọn eléyìí ṣe lè ojú abẹ́rẹ́ sórí omi òjìṣó sínú omi kó tó dé díẹ̀ ó ti dé sàlẹ̀ omi ọkọ̀ ojú omi ńlá dẹ̀ dórí ẹ̀ ọlọ́dẹ̀ ni kó dúró Allahu Akbar ẹ̀wọ́n nítorí ó fẹ̀ ni ẹ̀ẹ́n ìwò wá ó fẹ̀ ni wọ́n ronú òórùn kó wúwo àbọ̀mọ̀ kó wúwo ni tó wà mẹ́rù tí wọ́n ń dì wọ́n nǹkan ńláńláńlá tí wọ́n fi wọ́n ń kó wọ́n lòdù mọ́tò sínú mi rẹpẹtẹ wọ́n lòdù irin sínú mi wọ́n lòdù epo. alamutara anamlọha safaralakum ma fi ardi walfulka tajri fil bahri bi amri wayumsiku samaa an taqa ala al-ardi illa bi iznihi. إن الله بالناس لرؤوف رحيم آية تيتان تبا نينو سورة فاطر آية لك جلا aya mi tún ilé tí a tún mẹ́nu báyìí èyí wà nínú suratul hajj aya 65 alam tara anna Allah wọ́n fàánà yìí tí ẹ fẹ́ máa lọ wo àwọn aya yẹn alam tara anna Allah suratul hajj verse sixty five tá n ká yìí ọlọ́run sọ pé iṣẹ́ iná ò rí ń tọ́lọ́ ń ṣe fẹ́yìn ẹ̀dẹ́ yìí ni. sakhkhara lakum àwọn tí jẹ́ fi kan láyọ̀n bó ṣe yàkuyà tó àwọn èdè yẹn dẹ̀ tí mọ́gbọ́n ta fi mú tàbí wọ́n sínú zoo. à ń mú àwọn ẹran ńláńlá ọlọ́run òun mọ̀ mọ̀ òun lòun rọ̀ fún ọta pa wá fi ń kà àwọn mélòó lára wa wá ń dá màálù dùgbúlẹ̀ ọmọ kékeré wá ń fi ọ̀ wá ń fi ọ̀pá kan wá fi ń dá màálù jẹ ní ìṣẹ́ pété kan màálù yẹn bá bínú tán á tẹ ọmọ yẹn á tẹ pa ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run dẹ̀ ní kó máa rí wọn dájẹ́ pé kòkó dẹ̀ máa kọ̀ntrólù wọn pẹ̀lú ọ̀pàá pẹ̀lú ohun iná lọ́ha àwọn akórí tẹ́ ìkọlẹ̀. sọ̀rọ̀ anáwọ̀ha sàkọ̀rọ̀lẹ̀kùn máa fi láàrùn bí. ọlọ́ni torí ilẹ̀ lélẹ̀ yẹn ó tún wá kú torí omi. wàlú àwọn ibùdó káàkiri. tẹ́jẹ̀rí fílbà ṣárí bí àmúrí. ọlọ́ni àwọn ọkọ̀ ojú omi ńlá láwọn ṣífì àwọn náà wá rìn lórí àwọn omi yẹn di ọmọrìhì pẹ̀láṣẹ ọlọ́run pẹ̀láṣẹ ọlọ́run láwọn tó yẹ pé àwọn tẹ́ ń wò yẹn tó bá dúró lọ́ọ̀kọ́ tó ń wò mí báyìí wàá rò pé ah, àwọn olókọ́lé síbì báwọn ṣe wá jẹ́mbọ̀lá ilé ń gbà dédé ibi ilé wọn ọkọ̀ jí omi ní tó bá wá wọ náà ọkọ̀ jí omi ẹ̀ náà wá gbogbo oríṣiríṣi tó ń bùkátà sí pátá wọ́n máa tínú yàrá kan bọ́ sí yàrá kan ní láti inú yàrá kan bọ́ sí yàrá kan láti yàrá kan bọ́ sí yàrá kan ní Allahu akbar kabira. Táwọn kan gbé bẹ̀ tí wọ́n ń lò ṣẹ̀mí wà lórí ẹ̀ six months, tọ́n wà lórí omi, wọ́n lọ sí kú sàmà. Ọlọ́run ló dẹ̀ ń lọ pẹ̀lú àṣẹ wọn ọlọ́run. Bí a múrí yìí. Kórì. ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه Ọlọ́run bí mo ṣe ṣe ti sánmọ̀ náà rí, mo fi àṣẹ mi, mo fi di sánmọ̀ mú sókè. A ń tàkọ́ àlẹ́lẹ́ àrùdí ìlà bèbí níhe. Ọlọ́run mo fàṣẹ mi di sánmọ̀ mú pé kó má jábọ́ wá bá ilé ayé o. Ìsọkùsọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé kò sí tó ń bọ̀ lókè sílé ògbà. Ah! Hmm. a ti sọ bẹ́ẹ̀ mọ́lá yí ẹ̀. yóò sí kò sànà à. omi tọ́lọ̀ ń fi ránṣẹ́ sáyé gan tó bá pọ̀ jù fúnlẹ̀ ara lẹ̀ akọ̀ gbogbo tó wà lórí lẹ̀ abàjẹ́ omi omi á àwọn nǹkan kúnnu sọ́mọ̀ tó ní agbára tí ò gbọ́dọ̀ jábọ́ tó yẹ pé tí kanú àwọn kan yẹ bá jábọ́ sáyé apá ilẹ̀ òká o. wàyó músí sàmà àwọn tàkọ́ àlàlẹ́ àrídì nìyí. ọlọ́run ká máa tí wàá sọ sọ́mọ̀ fún ara rẹ̀ kó gbọ́dọ̀ pajúdé kó máa jábọ̀ ńlẹ̀ báyìí bí ìgbà tí òrùlé já bí ìgbà tí pop tí ó ṣe sílé tó jálulẹ̀ bí ìgbà tí sílé tó fi kọ́lé jálulẹ̀ bí ìgbà tí rófin ilé tó jálulẹ̀ ọlọ́run o oyin ọtí ẹ gbọ́dọ̀ tó wá já gbogbo tó wà bẹ pátá ló máa pẹrẹ mọ́lẹ̀ ẹrù tí ẹ kí n ta ẹbùn jẹ nìkan kiri. iná sílárọ̀ òfurufurahìn. ìpínlẹ̀ náà yẹ ká yẹ já obìnrin olóbìnrin tó lọ bá tiẹ̀ kí sọ́mọ̀ tiẹ̀ jálé ẹ lórí mi tó wà yẹn kí sọ́mọ̀ bá tiẹ̀ tí wà á jájẹ́ lélẹ̀ yẹn kọ̀ tiẹ̀ wà gbólù ẹ̀ ẹ́ sori pé tiẹ̀ bá ẹ̀ àbí má fi àwọn nmtn àbí kíní ká tó wà lẹ́yìn ìpínlẹ̀ ibi tó lọ sápamọ́ sí nílé onílé pẹ̀lú obìnrin olóbìnrin pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin àbí tó ti lọ ń jalè tí yẹn wá wọ́lẹ̀ mọ́lẹ̀ sílẹ̀ ó ní ẹ̀hẹ́n òkè òun ní máa lọ síbi tí máa sì bá wà yọ́rọ́ ló ń pa ìbínú ọlọ́run kò síbi kò sí tí ọlọ́run lè fi bínú síyàn. alam tara anna al-fulka tajri fil bahri bi ni'matillah. àyà mi ti lélẹ̀ yìí. li yuriyakum min ayatihi inna fi dhalika la ayatin li kulli sabarin ṣàkóso. شكور Afẹ́ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run túra wọn kí wọ́n náà lè máa fi mọ̀ pé ìtọ́lọ̀ sọ yàtọ̀ sí ìtàwọn èèyàn sọ. Ilé ìyàtọ̀, àgbàlagbà ní fàìlì yàtọ̀ sí fàìlì, ó kò jọra wọn náà ẹ́ jìsẹ́ra wọn. Abínibí yàtọ̀ sábílítì, ẹni Ọlọ́run fi ẹran yàtọ̀ sẹ́ni tó Ọlọ́run ní ṣe wọ náà rí ni. Súrọ́tù Lukman. Súrọ́tù Lukman sí ní ilé ìtànká iná tàbí tó àyà sínú Súrọ́tù Fátírì tá ń bábọ̀. Àyà 31. سورة لقمان باس 31 سورة وينا ترى أن الفلك تجري في البحر بنعمة الله الله نشاء نوري كي أوان أقوجو من لن لا وشيب لن لا تجري في البحر بنعمة الله وان لوري أوان أمي لوري أوان إبودو لن لا بنعمة الله فلا شيء الله بني بنعمة الله فلوك الله بني يريكم من ní àyà ti hì í. ẹlẹ́mi lè máa rò pé kí lọ́lọ́run tún gbà lérò pẹ̀lú tó ń ṣe yẹn gan pàápàá náà. lè yorí ya kó mi àyà ti hì í. bí bàálù ṣe ń fò lókè táwa náà ń wò pẹ̀lú oríṣiríṣi ìwọ náà ṣàmọye èèyàn tí bàálù ń kó ó ní kí ló tún jẹ́ bàálù aníkà máa ṣèdè wa náà ni Yorùbá náà ni mo ní ká tún sọ bàálù plane wọ́n náà rí tó kó sínú owóyẹ èèyàn tẹ wà ẹjọ́ tọ́lọ ní kò jẹjà lọ pọ̀tíntà àti lọ hajj ẹrù bẹ́ngbà tó dókè tán hì lájúrò àwátà wà ní hì òfurufú òfurufú ọlọ́ni lórí ilẹ̀ yìí náà pẹ̀lú oríṣiríṣi ẹ̀tún wá rìn lórí omi pẹ̀lú oríṣiríṣi àwọn ẹrù ńláńláńlá tẹ́tún tó pẹ́lá lórí omi. ọlọ́ni tó ń fẹ́ fi ṣe náà ní kó ń fẹ́ fi àmì wọn ọlọ́ni gbogbo eléyìí àmì ní látọ̀dọ̀ wọn bá ò fáwọn ẹ̀dẹ́ ènìyàn fẹ́ni tó bá ṣe sùúrù tó tẹ̀lé àṣẹ ọlọ́run láyé tó lòun fẹ́ wà lìjánà ọlọ́run ẹni tó náà bá rẹ̀ ṣagídí tó ṣe gírí máa ń káì tó ṣe fẹ́ inú rẹ̀ ojú rẹ̀ ajájọ́ gbọ́dà kí a mọ́ ń pàtàkì olóríire bá ń ṣoríire. Allahu ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ọ̀rọ̀ ọlọ́run mi tún rèé a ní mò ń sọ fún ẹ pé oríire tó kúnnù Islam àwátàwà ń bẹ̀ ò lè jẹ tán wọ́n náà wá jẹ tiẹ̀ máa bọ̀ mákàn yọjú wo lọ́ọ̀kan ìwọ́n náà darapọ̀ gbogbo lọ́n ṣe ń bá a sọ̀rọ̀ ní alukur'an. ọ̀lẹ́bí jàǹlẹ́lẹ̀ kúmùlẹ̀ ànàmà lítẹ̀rì kẹ́pù mi nìha. wọ́n dẹ̀ sọ fún ẹ pé má jẹ́ kí ẹ láàmú ó ní nǹkan tó ń dàn án láàmú mo mọ̀ pé mùsùlùmí tó ń yẹn ló ń tó fi wá àrùn pé wá ṣe rè mùsùlùmí kan tó ti ẹ rí orúkọ mùsùlùmí lòun náà ń àbí tó di pósì kan mú nínú òṣèlú tó wá dà yín sàdánwò àbí àbí gbogbo àwọn mùsùlùmí àbí àfà yẹn tó náà sọ́ra rẹ̀ dẹ̀gbẹ̀jí tó ń fògùn halẹ̀ máwọn èèyàn àbí tó ń mutí àbí mùsùlùmí kan tó hùwà tí ò da ìyẹn ló ń wò tó fi wá ń fojú eléyẹn wò sílámù rárá rárá mo ti sọ fún ẹ láìmọye ìgbà ẹ sà mo ti sọ fún yín náà mo sọ fún yín mà ẹ mo ti sọ fún gbogbo yín náà yìí pé a ní ẹ má wo àwọn eléyẹn mọ́ àwọn pàrùpàrù àárín wa nìyẹn

ọlọ́run nǹkan tóun tún ṣe fún wa ni pé òun dá àwọn oríṣiríṣi àwọn ẹran òun dá àwọn oríṣiríṣi àwọn ẹran tó lè wúlò fún wa bí ìràkúnmí bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí ẹṣin lìtẹ́ríkàbú mìíràn ọlọ́run ní kẹ́lẹ̀ máa gùn nínú àwọn nǹkan yìí ni o kẹ́tún máa fi wọ́n kó ẹrù ọlọ́run tún tún bẹ nínú ọtẹ́ tí àyàkùnmọ́lá. èyàn tó rí bọ́ tún fi ṣe ń fi màálù kọbẹ̀ bó ti ṣe fi tún fi wọ́n wẹ́ ti oko àwọn àràkúnmí yẹn náà àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ bó ṣe fi wọ́n di ẹrù. wàlẹ̀ ìtẹ́ ń jẹ́ wà nínú àwọn nǹkan yìí ìtẹ́ rẹ̀ fi ń rẹ̀ tẹ́ fi ń ṣiṣẹ́ wà nínú wọn kódà bẹ́ẹ̀ náà lòun tún ṣe wá ṣe fún wa ẹrù tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá rù tó bá kó fún kápsà bóyá ló máa lè kúrò lójú kan ẹ̀mí rẹ̀ gbé ọlọ́run bá níbẹ̀ náà níbẹ̀ ṣe ń kẹ́rù sínú àwọn ọkọ̀ ojú omi ńláńlá yìí náà rèé ìwọ náà wọ́n fi gbé irin wọ́n fi gbé àwọn oríṣiríṣi ẹrù ńláńlá fi kó cement ọkọ̀ ojú omi àwa rú ẹrù àwa tó. àléyà wà alẹ́lẹ̀ fólíkì tó ṣùmọ̀lú wàjúríkùn àyà sí fàájà àyà àti láàyè tó kìrò. ọlọ́nà àwọn àmì wọn ọlọ́run lóríṣiríṣi ló ń fi ń hàn wá yìí o. wàjúríkùn àyà sí kí. ee díẹ̀ ló ń sọ fún wa nínà yóò pọ̀ gan-an ó wá ń bèèrè lọ́wọ́ pé ìwọlẹ̀ ń takò. ìwọlẹ̀ ń takò nínú ọ̀rọ̀ ọlọ́run náà ìwọlẹ̀ mi gbé ìwọlẹ̀ ní ìgbà láti sọ pé kò rí bẹ́ẹ̀. Suratu Ghafir. ayẹ̀lẹ̀ náà Suratu Ghafir láti mú tààfin túmọ̀ wọ́n mọ̀ yẹ sẹ́wìl bahrain ìta ń bábọ̀. aya 79 àti aya 80 Suratu Ghafir verse 71 79 and verse 80.

ìyẹn ló kàn wá. wàtàrọ́ ní fúlgà fi ìgbìmọ̀ wá àṣírọ̀ ní tàbítàgò mi fàdílìhì wàlà àlàbọ̀ mùtàṣíkòrò. ọlọ́ni bó ń ṣe ṣe àwọn ọkọ̀ ojú omi yẹn rèé tẹ́ máa máa rákọ̀yìn sí wọn lọ́lọ́ọ̀kan tẹ́ máa máa rí bọ́ ṣe tóbi tẹ́ máa wà nínú nǹkan tẹ́ máa máa wò mí tẹ́ máa máa wẹ̀gbẹ́ tẹ́ máa wo oríṣiríṣi ẹ̀ṣọ́ tí wọ́n kó sí wọn lára. ọlọ́ni kẹ́tù lè fi wá ọlá àti jẹ ẹ̀mú tó wọn ọlọ́run bá kó sáyé fún yín ni o. kẹ́lẹ̀ máa fi kúrò láti orílẹ̀-èdè kan bọ́ sí orílẹ̀-èdè míì láti ìletò kan lọ sí ìletò míì láti máa fi wá ìjẹ ẹ̀mú wá ọlá ọ̀rọ̀ wá gbogbo ohun tẹ́ bùkátà sí láyé kí nǹkan lè rọrùn fún yín kẹtẹ̀ tún lè máa dúpẹ́ fọ́lọ́n pé ọlọ́run ó ṣe o ká ló bá ṣe orílẹ̀ fún wa bá ti ṣe é.

ọlọ́nà nǹkan tí ó ti kẹ́yìn ara yín ẹ̀ lè gbé illa bi shikil anfus kó yẹ pé kí ní ẹ̀tẹ́ bá lẹ́ ṣe ẹ̀fẹ́ rú ní tẹ́ ń dìlé àwọn kan yìí lórí aláyín lóògùn adáyín láàmùgọ̀ apá yìí ò ṣe gbogbo nǹkan àbí وفعل سهاجي شي لو تنلو وفعل سهاجي شيخ عبد الواسع حياكم الله وفعل سهاجي تنلو يهو سنة دا كن ذاكرا لله فيه رفاهة ọ̀tọ̀ra mọ́tò tún bọ̀gún ṣé mùsùlùmí dẹ̀ ní ẹja. kọ́ńdà kìrọ̀ lílàgì fi ọ̀fà àtọ̀. wọ́n tó bá ti jẹ́ ẹ̀nà ọ̀nà plane tó bá ti fẹ́ wọnú plane yẹn kó ṣàfikí ní ìpalára kò ní já wọ́n ṣe máa ní bàálù ń já bàálù eléyìí ò ní já wọ́n wá tàn án àfáà yẹn tàn án fún ìjára gbẹlógún àfáà yẹn ọlọ́run bá mi jẹ gbọ́ràn mo máa ń pín sí gan mo rò pé ṣé torí owó iná gbogbo tẹ ẹ níbẹ̀ náà ìjọ torí tọ́lọ́run iṣẹ́ ti wá lówó bíi Dangote àbẹ̀tí ni bí ọ̀tẹ́ dọ́là

Máa rántí ọlọ́run ẹni gbogbo gbà, máa rántí ẹ̀, máa ṣe tí Ibẹ̀ gan lórí eré rẹ̀ ń bẹ àti tèmi náà o. Wọ́n ti jòdì ìwà kan mú tàdá bì rán lẹ́kùnrin Tó bá tó bá rántí ọlọ́run. Wọ́n ti jòdì ìwà kan mú tàdá bì Kó máa wá kírun kì í ṣe pé wà náà bó ṣe ń gbọ́ láàkó tóbi òótọ́ ni ẹlòmíì gbogbo ń tà ń sọ yìí òun tiẹ̀ wọnú gbogbo nǹkan yẹn káàkiri. ẹlòmíì ti rìn káàkiri ayé ó ti wọ plane lóríṣiríṣi ó ti wọ kọjú omi oríṣiríṣi ó ti lọ fún àwọn excursion lóríṣiríṣi ó ti lọ sáwọn ìlú káàkiri. àjọyọ̀dé ìwà kan mú tàdà bí lálẹ́kùn rẹ̀ á ní. bó o ṣe ń lọ tó wọn rí gbogbo nǹkan yìí. àjọyọ̀dé ìwà kan mú tàdà bí lálẹ́kùn rẹ̀ á ní. àbá tó dára sáyé káàkiri yẹn lọ́lọ́run máa sin o kó dẹ̀ máa ronú sálù kùránì ọ̀rọ̀ ọlọ́run làákàyè tó fún wa lọ́kàn tó mọ́ tàbí rántí ọlọ́run tàbí ń ṣèjọsìn látẹ́kùn ma inú bíbí kiri tó bá wá fẹ́ kọ́kàn rẹ balẹ̀ láyé gbọ́ káfílẹ̀ yẹn parí ẹ̀ lónìí látẹ́kùnmá inú bíi dìkìrì yìí. ọkùnrin yá máa balẹ̀ bí wọn bá ń fi ṣe ìrántí ọlọ́run. wọ́n ti fi ìyẹ̀fun ibùlẹ̀ àìṣù lélẹ̀ ìsáni. bẹ́ẹ̀ bá wá ń ṣèrántí ọlọ́run ìyá máa nígbèsí ayé rọrùn ìgbésí ayé dẹkùn. wọ́n ti fi ìyẹ̀fun ibùlẹ̀ àìṣù lélẹ̀ ìsáni. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta.